Ọbásanjọ́ wa sọ̀sìn ẹ dìde ẹ jókòó. ìwà tí ò dáa ni kò sẹ́ni tó yẹ ká sọrú ẹ̀ fún bí mo ṣe sọ kò pọ́n bàbá lé kò pọ́n àwọn ọba lé kò pọ́n òun náà lé tó níbi tí ayé ti tò wọ́n dé ọdún mọ́kànlá oṣù méje ni wọ́n fi ṣe olórí ìlú yìí wọ́n jẹ́ eminent group of the world ìgbà kan àwọn ní chairman àwọn former president káàkiri ayé níbi tí a rò pé wọ́n lajú dé níbi tí a rò pé wọ́n ní ọgbọ́n àti òye tó bí wọ́n ṣe ṣe yẹ kì í ṣọ̀nà tó dáa láti ṣe wọ́n lè pa àwọn báyẹn sẹ́yìn wọ́n jọ ṣàlàyé fúnra wọn àwọn báyẹn náà ò gọ ó lè nídìí tí wọ́n fi ṣe bẹ́ẹ̀ tó bá jẹ́ pé bí mo ṣe gbọ́ bí wọ́n ṣe débẹ̀ tí wọ́n kọ national anthem pé àwọn báyìí ò dìde fún national anthem ẹ à ní bú wọn bẹ́ẹ̀ náà á pè wọ́n sí kọ̀rọ̀ á ṣàlàyé fún wọn wọ́n ṣe jágbe mọ́ wọn yẹn dípò ká wá rí ìtúnṣe tó òun rò pé òun fẹ́ rí ẹ wá wo nǹkan tó dà sí iṣu atayányán mo rò pé èbú tó nǹkan gbà ń sìn ó ju eléyìí tí àwọn ọba fẹ́ gbà nígbà tẹ́ ò bá wàá gbé ìbú kọ̀ọ̀kan tó yẹ pé àwọn social media gan wọn á dúró lẹ́yìn wọn ni ṣé wọ́n lè kẹ́kọ̀ọ́ kọ̀ọ̀kan nínú nǹkan tó ṣe so ọ̀nà tí ò dáa ló ń gbà nǹkan tí bí ọba ṣe ń ṣèlú ní jẹ́ ìjọba nígbà tí àwọn amúnisìn dé tán fẹ́ máa kó wa sábẹ́ àwọn gẹ̀ẹ́sì àwọn ọba emma obi eze ni wọ́n lò wọ́n á fọn fèrè fún wọn nǹkan tó bá fọ sínú fèrè làwọn náà máa ń fọ sún ìlú wọ́n rí wọn gẹ́gẹ́ bí àwọn tó jẹ́ alàgàtà láàrin ìlú àti ìjọba tí wọ́n bá fẹ́ ká sanwó orí túpọ̀ ṣebí ọba náà máa ń kọ́ sọ. àwọn olóṣèlú gan tí wọ́n á ba orúkọ ọba jẹ́ yìí tó bá dìgbà tó fẹ́ dìbò ṣé bá ọba ni wọ́n á lọ bá pé ẹ bá wa pe àwọn aráàlú yìí ẹ bá wọn bá wọn sọ̀rọ̀ wọ́n á sì bá wọn sọ̀rọ̀ wọ́n á sì dìbò tó bá wá débẹ̀ tán wọ́n á fẹ́ yọ ìjókòó ń di wọn. ó yẹ ká bọ̀wọ̀ fún ọba bẹ́lẹ̀ ṣàṣọ fún bọ̀wọ̀ fún olórí olórí ni wọ́n ó lè má jà wà ló ń yàn wọ́n kó jẹ́ wípé bí ní gbogbo ìlú tán ti lọ́ba bóyá ní Holland ni bóyá ní Greece ni ní UK ni à ń dìbò yàn wọ́n wọ́n máa ń jogún ẹ̀ ni ṣùgbọ́n máa ń rí wọn gẹ́gẹ́ bíi àwọn ni òpó tó gbé àṣà wa ró àwọn ni ilẹ̀kù tí ó rí inú tó rí òde ó jẹ́ kó wọ́n wúlò dáadáa tá a bá ń ṣe ìjọba irú nǹkan tí ìlú bá ń rò gbà míì ó gbẹnu wọn láti sọ fún gómìnà àbí pírẹsidẹ́ǹtì nǹkan báyìí làwọn ìlú mi sọ nǹkan báyìí làwọn ìlú mi ò fẹ́ bí president àbí gómìnà ṣe lè sọ fún ọ pé ẹ jọ̀ọ́ a fẹ́ ṣe ọjà ìlú ò fẹ́ ọjà afárá kan tó já ló wù wọ́n ẹ sì fẹ́ kí ìlú gba ọjà yẹn torí mo mọ láwọn agbègbè kan tí ìjọba àpapọ̀ kọ́ maternity medical center nílùú kan ní Ondo state jí òní wọn ò lò torí pé ìlú nǹkan tí wọ́n rò pé wọ́n kọ́kọ́ nílò kọ́ nìyẹn àti pé tí wọ́n dẹ̀ máa ní medical center kì í ṣe ibi tí wọ́n máa gbé sí nìyẹn irú àwọn kan bẹ́ẹ̀ àwọn ọba ló lè bá wọn ṣe kán bọ̀wọ̀ fọba kán fún wọn níṣẹ́ káwọn ọba náà má sọ̀rọ̀ àwọn di mẹ́ta kọ́bọ̀ ó ṣe dáńsì.